بالله من الشيطان الرجيم يا خلقناكم من تراب ثم من نطفة ثم من علقة ثم من علقة ثم من مضغة مخلقة وغير مخلقة لنبين لكم ونكر في الأرحام ما نشاء إلى سما ثم نخرجكم طفلا ثم لتبلغوا أشدكم ومنكم من يتوفى ومنكم من يرد إلى أرض العمر لكي لا لكي لا يعلم من بعد علم شيئا وترى الأرض هامدة فإذا أنزلنا عليها الماء اهتزت وربت اهتزت وربت وأنبتت من كل زوج بهيج الحمد لله رب العالمين ولا عدوان إلا على الظالمين ثم الصلاة والسلام على المبعوث رحمة للعالمين وعلى آله وأصحابه وعلى كل من سلك مسلكه إلى يوم الدين فيا عباد الله الفضلاء السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته lẹ́yìn ọ̀pẹ́ ilé ti ẹjá fún ọlọ́wọ̀n ọba. alhamdulillah ọlọ́run tí tún kọ àkọọ́lẹ̀ pípàdé wa lónìí ìtàkìláǹfà ní àti ìpàdé níjókòó tafsiru wa lè tẹ́ fi túnmọ̀ ọ̀rọ̀ ọlọ́run gẹ́gẹ́ bí àwọn ẹni eré tànà bí wọ́n ṣe túnmọ̀ al-Qur'an torípé lónìí àṣekápọ̀ jù ọ̀nà èèyàn gbà fi ka al-Qur'an ọ̀rọ̀ ọlọ́run bẹ́ẹ̀ náà ni kọ̀ rẹpẹtẹ àwọn èèyàn tí ẹ mọ̀ kó fi dé Al-Qur'an ní kíkà kò fi dé ní tútú níkàlùkù náà ṣákan tí ẹ ń ṣe tó wọ́n nígbà tí àwọn èèyàn ti ẹ ronú pé ọ̀rọ̀ Ọlọ́run ọba ni táwọn tú fáwọn èèyàn yìí ìwọ ní kíyàn Al-Qur'an ní túkú tú fáwọn èèyàn lórí kan tó ń sọ yẹn ń tó sọpọ́lọ́run ọba sọ ni títí bá wá ń ṣe ń tọ́lọ̀ wọn bá sọ ní tí wọ́n wá ń sọ kọ́lọ̀ wọn bá sọ ọ̀rọ̀ ló ń dà o kílẹ̀ lọ́lùkùránì ti jẹ́ nǹkan ẹlẹgẹ́ lẹ́nà ni tó bá pí ọ̀tọ̀ ní tọ́lọ̀ wọn tó kí jìbìrì ló kà fún ànábì sallallahu alaihi wa sallam ọ̀tọ̀ ni tí wọ́n wá ń kà nígbà tí wọ́n ọ̀là anábì kọ́ lẹ́nu Jibril tó náà tó fi kọ́ àwọn sàhábà tí wọ́n bá wá mú sí ẹ lónìí tí wọ́n wá sọ di pé wọ́là láàlìínà tí wọ́n lọ́nà kùránì náà ní tó ń káyí náà àwọn ní kí ló dé oníbà àwọn bàbá kan ṣe kálá náà rí ọlọ́wọ́n sí ìtàjú àwọn ògbòrò àwọn eléyìí àmọ́ ń túrẹ̀ ẹni tó bá ní rádìí tọ́kùnbà ìfẹ́ fi yanjú ọ̀rọ̀ rẹ̀ lọ́dọ̀ Ọlọ́run níjọ̀gbúra rẹ̀ fẹ́yàmọ́ Àtọ̀rọ̀ àlékún ọlọ́run fún ànábì sallallahu alaihi wasallam. Mùfásírò àkọ́kọ́ fún gbogbo àwọn àlèúmọ̀ yìí, ọlọ́run ní kó wá túnmọ̀ Al-Qur'ánù kó wá. Bákan náà àwọn tí ó tún kọ́, ó náà ni àwọn kájẹ́ kí wọ́n tí wọ́n ṣe lẹ́sìn kó wù wá kó tẹ́ wa lọ́rùn kú wa lórí ká máa ríra wa bí ìgbà táwa fẹ́ gbójú wọn lọ lónìí kọ́lá tí yẹn bá ń ríra rẹ̀ lónìí pò ń lajú ju àwọn sọ̀hábà lọ dára ní orí bẹ́ẹ̀ wọ́n wọ́n ṣẹ̀sìn jù wá lọ wọ́n mọ̀ ń parẹ̀ jù wá lọ ẹlẹ́mí wá ní ṣùgbọ́n àwógbò ọ̀pọ̀lọpọ̀ ń tàwà ní opportunity pẹ̀lú ní àwọn ọ̀tà náà ní ayé ń súnmà sí kan náà ní ẹlọ ń ṣe ń foríṣiríṣi nǹkan yòròyòrò hàn wá torípò ti ń súnmà àti kárí tí ìkọba ti wá ń súnmà òfin báyìí oríṣiríṣi nǹkan náà ló máa máa ṣẹlẹ̀ ńlẹ̀ ẹ̀wọ̀n kí tí a bá wà ní patí ní patí bá ti ń bọ́ sọ́wọ́ gbẹ̀yìn rọ̀tìrọ̀tì á pọ̀ ní oúnjẹ ẹ̀hẹ́n àti gbogbo ti activities tó ń lọ ń bẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ sílẹ̀ sí ayé ń pọ́jú sí ni. wal asri innal insana lafi khusr. Ọlọ́run náà fi àkókò tàwà yìí gúra. Innal insana lafi khusr. Ó ní tó lásìkò tá a wà yìí. ìlàlàdí na àmànù wà nílò sọ́ọ̀lì ha. àyàfi àwọn ẹni tí wọ́n mọ ọlọ́run nìkan ni ò ní sí nínú òfò náà. wà nílò sọ́ọ̀lì ha. tó dẹ̀jẹ̀ sọ́lọ̀ nìkan wá ti láyé ni wọ́n ń ṣe. wàtàwà sọ́ọ̀ ha sí wàtàwà sọ́ọ̀ bí sọ́bẹ̀rẹ̀. náà tí wọ́n ń ṣèṣì wọ́n fi òótọ́ ọ̀rọ̀ pa àwọn èèyàn sọ̀rọ̀ àkọ́fẹ́ sóòtọ́ ọ̀rọ̀ mọ́ lónìí àwọn máa já ọ̀rọ̀ lójúmá kéré tẹ́yàn ní sóòtọ́ ọ̀rọ̀ ń gbọ́já tó pé ọlọ́run tó já sáyé ẹnìyàn ń pọ́nlé ẹ̀rí nínú wà nínú wà bàjẹ́ tó fi wá fẹ́ sóòtọ́ ọ̀rọ̀ kíyàn sóòtọ́ ọ̀rọ̀ fáwọn èèyàn bá àákú ọ̀run náà láti ń padà lọ́njọ́ka. Fi àìsí ṣe ìtẹ́zàbùn náà fòtò àṣìrọ̀tà ọ̀run. Ẹ̀kẹ́ wá bèèrè lọ ara wa pàápàá gbé ti torí gan-an. Fi àìsí ṣe ìtẹ́zàbùn náà fòtò àṣìrọ̀tà ọ̀run. Nítorí torí àti lówó torí àti kọ́lé mọ́lé torí àti ralẹ̀ mọ́lẹ̀ àti torí kíni. ní ààyè ṣe ẹ̀ẹ́dẹ̀lẹ́hábò náà fúsùn àṣírọ̀tàn. àlejò torí orúkọ àti kò èmi náà fẹ́ di fẹ́kọ́ máa pè ní chief imam bí báyìí mo fẹ́ kan sọ pé ìdí náà ọmọ kí o bí báyìí nítorí ilé yẹn àbá àbá تذهبن متحسرة وقد قسم الرحمن رزقا لخلائك Mẹ́wàá yọ ọlọ́run ti parí ní oníkàlùkú láyé. Wàkọ́dé pàṣàmà ràṣàmánù rí sí pẹ̀lẹ̀ kọ̀ọ̀lá ìpé. Kọ́dà bí òótọ́ ọ̀rọ̀ ń gbà mí tí a bá sọ ọlọ́run tó máa tara bẹ́ẹ̀ fi ṣàánú ẹ̀dá láyé.

mo fẹ́ níyì ń bẹ̀ torí bẹ́ẹ̀ mi fẹ́ gbogbo àwọn àyà ẹ̀wọ̀n ṣe tú ẹ má tú dé sáà ọ̀rọ̀ rí bá ẹ má tú débi ọ̀rọ̀ ṣe náà. adúgbò fọlọ́wọ́n bá tí ó túbọ̀ tún kẹwàá báyìí. alhamdulillah. à ń bẹ ọlọ́run náà túbọ̀ máa bá wa bẹ ọlọ́run.

àbẹ́lọ́n ọ̀padà tá búrúburú bẹ́ẹ̀ ọlọ́mọdé ó kàn yàn. títẹ̀síwájú nínú sọ̀rọ̀ wa tí a ti ṣe bẹ̀rẹ̀ ilé tí ṣe suratul hajj. ibi tí a Ọ̀nà ni. Kutiba alayhi annahu man tawallahu fa annahu yudilluhu wa yahdihi ila azabil sa'ir. Ọlọ́run náà ti ṣe lọ́rọ̀ àyàn lórí gbogbo ẹni yóò أنه من تولاه من شيطان من تولاه طلاف شيطان دي آيوري تيقبلا للشلون شالون فيستانتون Fáṣe ń ṣe wà sí fún tó tàn pariwo lọ́sàn lóru tó, wọ́n ṣáà ní kò sí ń tẹ́lẹ̀ bóhùn sọ tó wọ̀n ní pọ̀pọ̀, kò sí ń tẹ́lẹ̀ bóhùn sọ tó wọ̀n ní jágbẹ́rẹ̀, kò sí tẹ́lẹ̀ ní fóhùn tó fi máa fẹ́ gbà wólẹ̀, òun ti múlẹ̀, ẹwà ń sọ fún pọ́lọ̀wọ̀n wà ní kìíní yìí ẹnikẹ́ni tó bá kú sẹ́nu rẹ̀ ọmọ ní wà lè jánà ọlọ́run ìdákejì rẹ̀ ló wà máa wọ òun ṣàjárí pé rọ ní sẹ́kù kan tí ẹ̀yìn sọ yẹn ọlọ́run náà ti ṣàwánà tí wá pọ̀ àkọọ́lẹ̀ ṣetọ́nù tó tẹ̀lé yóò dé lòrò èṣù yẹn hàn sọ́nù

ìwọ náà ló mú ẹ tó túnṣe eléyìí o èyàn fi tó láti mú ẹ o orí bọ́lá bá ti sọ nínú alukuran kò ṣe tẹ́ nígbà tó bá bá ti yàjẹ́ tán a ọlọ́run bá ń pè ẹ̀hùn náà ń pè ẹ́ ìwọ ló mú ẹ kó jẹ́ pè tòun àwọn òṣọ́kùn mọ́ ẹ̀ قال ونصرة الحشر نعم عارم ذو جليل نعم به طلع بانك مثل الشيطان إذا قال للإنسان اكفر فلما كفر قال إني بريء منك إني أخاف الله رب العالمين أراني أكايدا كنبي شيطاني نتابع في شلعي رفوين وفي شيطاني صفوا وينا لو أكبرني في فرق الحشر أراني إذا قال للإنسان اكفر Ìtọ́ ní sọ fáwọn èèyàn pé ẹṣà ìmọ̀re sọ́lọ́run. Ẹ má dáhùn jàre túnà wo ni wọ́n sọ. Ẹ jára ń jàre ẹ tójú bọlé. Ẹ jára ń jàre ẹ mutí. Ẹ jó jákujàku. Ta ló Ṣètọ́nà máa sọ fún ẹgbẹ́. Yàmàtàlí ṣe ìkọ́ ní ibi kan lálílì ìrúnsà ní kí fòrò fàlámà káfàrọ̀ kan láhìn ní ìbàrí. Kọ́lá ìní ìbàrí ọmọmíǹkà ìní àkọ́fọ́lọ́ àrọ̀bálẹ̀ àlàní. Ṣètọ́nà á tàn yàn wípé ó kù. Kílẹ̀ ṣe ẹ́tọ́ ilẹ̀ ìsàtẹ́tẹ́. Ìfẹ̀ kan alẹ́ ní ìsà ní kífọ́rù. Ọmọ ọjẹ́ ìsàtẹ́tẹ́ tó bá jẹ ó ń sin wà gbé mọ́tò rárí gbà fáyàn kan tó ń tẹ́tẹ́ ọ̀dá ṣàjọ́ àti mọ́tò. Ìfẹ̀ kan alẹ́ ní ìsà ní kífọ́rù. Ọmọ ọkọ̀ ọmọ ìdẹ́yàn yẹn pé mo tí nìkan ẹni ìtàbá ti kí èsì pé ó tàbí ra pẹ̀lú bíbí èmi ti á ń di mi pé mi ní débẹ̀ ma àwọn akídù nìká ìkà ẹni tó bá ti takò ọmọ bíbí ọwá kí èsì pé a ní July ni

na ìṣìnámà ni ẹwà fẹ́ fi irú ìpè àwázírù jókú bẹ́ẹ̀ fọ́ oyún ìṣìnámà ni rárá ò ọ̀sáyé irú rẹ̀ ilé a máa jẹ́ ẹ̀rí na ma so ita sọ fa àfáyẹ́ na je lóhun ẹ̀wọ́n tó wà ní ni máa máa tọrọ owó ọpẹ́ owó kan tó bá ti gbọ́nà tó yẹ pé ṣìnà ló bá fi lóyún ṣìnà ló fi kí ma pàwọn àfọ́ ní ṣìnà ẹgbẹ́ rẹ̀ àwọn àfọ́ ọlọ́tí ẹgbẹ́ rẹ̀ ní kò ránṣẹ́ pè àfi ká gbọ́nà ká yí padà kúrò níbi pálapàla ṣètáni sọ fún pé ó kò ṣe wọn tó takótọ́ ọlọ́run Ọwà tí a bá wá ṣe tán. Fọ́lámà jọba ọ̀kọ́lá ní bàrí ọmọ Ọlọ́run bá nígbà tí ṣe bá ti ẹ̀tọ́ òfùwà bàjẹ́ tán, tó ọkùn tí, tó ṣe ṣìná, tó jáde, tó parọ́, tó ṣẹbọ, tó tójúbọlé, tó yẹṣẹ́wò, tó tàbíkẹ́, tó ṣe yàwó gbogbo yóò tó ṣe nínú tó yẹ pé wọ̀ kí ẹgbẹ́ èèyàn ṣe lẹ́jọ́ tó ṣe lọ. Máa kí a fọ́rọ̀. Ó ọlọ́ọ̀bá ní ṣètọ́ na wá sọ fún ẹwà ní ìní ìbárí omi èmi ọ̀rẹ́ ń ṣẹ́ ò ní ìbárí omi ìrìnkọ́ ni mo ní kò ṣe ò ní ìbárí omi ohun ẹ̀ṣẹ́ ni ò ní ọkọ̀ fò lórúwọ́ náà rí nálẹ̀ tó kọ́ ọgbọ̀ náà orí ẹ́sẹ̀sì tó òdíjú kún sọ kó fẹ́

Ṣètọ́nà ló ń páyà ọlọ́run ọba tó ní gbogbo àgbára ayé. Bàtà náà kí bàtà hùmá annahuma fi náà rẹ̀ kọ́ àlẹ́dẹ̀ ìdí fi ha. Ọlọ́run wa ń sọ mi pé. Bọ̀dánà ọ̀kì bàtà hùmà. Ó ní àtúbọ̀ tán ṣe tọ́nì àtẹni tí ṣe tó ní ṣe tọ́nì ló sàn. Bọ̀dánà ọ̀kì bàtà hùmà. Àtúbọ̀ tán ìṣù àtẹni zalimi. Wọ́n ṣe eré náà ndị kò sí rí pé ká mọ̀ ká máa ṣe ò. Kò sí rí ká mọ̀ ká máa sọ ò. Òkọ̀ àtọ́lọ̀ bá ti ní kí agbọ́wà sí. Ẹni yóò jẹ́ ilé yóò jẹ́ Ẹni ẹni yóò sọ ilé yóò sọ tánà ti ka. tó bá kú àwa nìkan káwa náà máa mọ̀pọ́lọ̀ àbá ń rí wa ò ká máa ṣe ṣe pẹ́kò sán tó fẹ́ mú mi ẹni tó so jíìmù lọ́lọ́n bá ti yẹ̀rí kọja, kọjá ní ní orí ọwọ́ nígunpá rárá ò ìtìrítọ́lọ́wọ́ bá ọdí lè mú mo ló ti múyàn tí a fẹ́ jàjàbọ́ àbẹ́lọ́ ọkùn jọ kó máa ṣe wá ní ẹni ìyà ọ̀tọ́kẹ́rẹ́ wá kó rí rí oṣù Ramadan ẹlẹ́ tí ó ń lọ wẹ́rẹ́wẹ́rẹ́wẹ́rẹ́ oṣù tóra oṣù dùnú oṣù gbẹ́tẹ́mọ́kẹ́ oṣù náwó oṣù jọ́sìn oṣù gbígbàjọ́ oṣù oríire. Àtà Ramadan mazira'atul li'ibadi lè tẹ́tún hìrì lè kòlòkè nínà lífàsáàdì. Àfàní tí Ramadan wá ṣe láàrin àwùjọ náà ni tó wá pọ̀ wá máa sí. Oríṣiríṣi wá nílò máa ń dánwò tẹ́lẹ̀ kí Ramadan tó dé. Ṣùgbọ́n pàtàkì débà ní tààrà kó wá balẹ̀. Pọ́pọ̀tọ́ yẹn jẹ́ ń gbọ́ kí báà rí sí máa máa gbà rẹ̀ tó ní kírun. Pọ́tàkì náà rán àwọn èèyàn wá dí mọ́ alára báyìí lọ títí tí ó. Kú ti bá àwọn ẹ̀dẹ́ ènìyàn. Yá ayyuhanna. Ìkìtọ́lọ̀ wọn bá ń pè wá yìí sáà ní gbogbo bí tàbá ti rí yá ayyuhanna. A mọ̀ pé àwọn ènìyàn àti àwọn àlùjọ̀nú lọ́nà wọn bá ń pè papọ̀. Yá ayyuhanna. Kí ni tọ́lọ̀ wọn fẹ́ bá wa sọ? tó fi ń pè wá. Ìkùntún fi ọ̀rìn ọlọ́ni nǹkan tó fi rọ ibi ìrìnà lìbáà tẹ́bá ń ṣe èméjì tẹ́ ń já ó tó pé síta bá kúta tí gìdì gbẹ̀ṣà. nǹkan tó fi rọ ibi ìrìnà lìbáà Ṣẹ́rí kọ́lọ̀ àmọ̀nà. Yáà gbàgbọ́ òdòdó tí gbọ́dọ̀ máa dáwọ̀ tó gbé ṣùgbọ́n èèyàn lásán tí ò sí ìtọ́lọ̀ ń gbọ́ lódodo délẹ̀ òun náà ń sì lè máa wá rò pé ṣègbè ìdè ń bẹ̀ trípa àwọn kèfèrè tànáà àwọn ni wọ́n ń dá òtù gbèǹde àbáde kú ikú lèrè ẹ̀ṣẹ̀ kò sí nǹkan àwọn ilé ìrìn tí wọ́n ń dá òtù yìí زعم الذين كفروا أن لن يبعثوا Ọlá ní àwọn tèbè ní ìrọ̀lẹ́ mi wọn kókò sí kèdè. Olúbàlá. Ọlọ́run bá ní káàná bí sọ fún wọn pé ń tẹ̀rù ọ̀rọ̀ tí ò lọ jù. Ọ̀rọ̀ mi làdùbà fún. Sọ fún wọn pọ́lọ́run bá máa ṣe pé ìdè yàn. Fọ́mà làdúnà bá ọ̀nà bí máa ní ìlúdùn. Bákan náà, a fún inú ìrò gbogbo ẹgbẹ́ yìí ṣe. Àzálẹ́kà ẹ̀tí dáná fún àwọn fífìf yẹn ìbàjẹ́ pọ̀láyé àìmọye táwọn èèyàn ti close wọ́n ti sun àìmọye táwọn èèyàn ti rì mọ́lẹ̀ àìmọye sínkàlì táwọn èèyàn ti kán àìmọye oríṣiríṣi táwọn èèyàn ti rò pọ́ wọn ti kò lè hàn máa. Kọ́mọ̀ látọ̀nà bá ó ńlá bí máa àmìlítún. Ọlọ́bá rẹ̀ tí wọ́n á rò pé à ní fún ní ìrò tẹ́ ṣe láyé yìí, irọ́. Kọ́mọ̀ látọ̀nà bá ó ńlá bí máa àmìlítún. Gbogbo ń tẹ́ yasir. Ọlọ́run bá ní ilé ìrọ̀ àwọn ọlọ́run lọ́rùn púpọ̀ láti ṣe. Yá ayọ́ náà sí kúntùn sí ráyẹ̀dìn mìnàl bá. Sọ́kànlá àtàbà ọlọ́run tó rọ́pẹ̀ yá sí. Ààrí àyà ní ìpínlẹ̀. Ilé tí àwọn kèfèrí fi wá bá náà bí wípé egungun rẹ̀ lọ́mà tí wá kẹfù yìí وضرب لنا أولم ير الإنسان أنا خلقناه من نطفة فإذا هو خصيم مبين وضرب لنا مثلا ونسي خلقه قال من يحيي العظام وهي رميم قل يحييها الذي أنشأها أول مرة وهو بكل خلق عليم الذي جعل لكم من الشجر الأخضر نارا فإذا أنتم منه توقدون وعن فرة وعن قالوا جدا في مقاولة وعن يريو يا في يا صار القرآن وعن ذلك كنوا قبوا لا تكدلوا Ọlọ́run bá ní sẹ́ẹ̀dé èèyàn mọ́ bí sáà ṣe. Má yẹ kọ́rọ̀ wọn rí bá ní ilẹ̀ ní rẹ̀. Bàlá ayé ẹ̀dùn kakọ́ ló wọn bẹ̀rẹ̀ ní ẹjẹ́ má wọn kẹ́ lára, ọmọ wọn. Ìlànà alámù máa yóò ti rú na wá máa yóò lè nú. Ọmọ ní tẹ́ẹ̀dé èèyàn mọ̀ yípa ọlọ́run látà òun ni. Mínú tó bá tẹ́. Adá látara àtọ̀. Mínú tó bá tẹ́ bá ìdá rúra ọkọ̀ sí mọ́nùbí. Adá látara àtọ̀. Ìjẹ́ pé tó jọmọ́nu tọ́lọ́ àbá ní kó kúrò lára ọkùnrin tọ́dọ̀ obìnrin ni òun. Ẹgbẹ́gbẹ̀rún wọn làwọn tí wọ́n lọ, òun lòun dúró lọ́wọ́ àwọn tó kú bọ̀ àwọn àdàtàn fọ́ ìdá wúwà kọ́ sí ìmọ̀ mọ́ bí i wọ́n wá yẹ́rù ilé náà ní tó wá ń bọ́lọ́wọ́ bá wọ̀yájà ló ń bófin ọlọ́run wọ̀yájà ló ń bá ẹ̀rí ayé alùkùránà ما الفخر من أوله نطفة ما فخر ما أوله نطفة وجيفة آخره وجيفة آخره يا فخر وجيفة آخره يفخر أبا أنت يا أبا لا فخر ما فخر من أوله نطفة ẹni ó jẹ́ pé pìlẹ̀ rẹ̀ àtọ̀ ni àwọn ẹlógún ọ̀rọ̀ náà ní fàárí tó ṣe Àwọn alúgbọ́nù tó bá tán. Àwọn oníkàlùkù ìmọ̀ àti ní ọmọ tó sílẹ̀ wá ní. Máa bá fàrọ̀ máa ní àwọn alúgbọ́nù tó bá tán. wa táà mọ́ta mọ́ta náà ń bí ní káàmà pípa náà ṣe rí rí. Máa bá fàrọ̀ máa ní àwọn tó fún wa lẹ́kùn pé òpin rẹ̀ náà. Jífà. Jífà òkú gbèdé ni. Wàjí ìbàdí áàkìrò yẹ fún ọ̀rọ̀. Àdúgbò náà rí gbogbo ẹ̀rí. Wàjí ìbàdí báyìí, wọ́n yí ẹsẹ̀ báyìí, wọ́n yí báyìí. Wàjí ìbàdí áàkìrò fún ọ̀rọ̀ ọlọ́pàá ti di orúkọ mi yí ọmọ àti ní màmá ọmọ máa ọmọ ní màmá máa ọmọ àpé ní sífù máa orúkọ mi ni wọ́n máa ń pè é. ti àwọn àwọn olókú àkálọ kí wọn. Allahu akbar. Ẹ̀tí fàtún àkìrò yẹ fún kọrọ. Ọkọ̀ ọ̀bà nílé kìsì ìyàwó rẹ̀ mọ́ ń kà yẹn. yawo rẹ̀ tó ti di òkú. Àmì àwọn ni àlọ́fà ẹwà wà ìbíran àrí lọ́wà. Kọ́ wá nínú òkú rẹ̀ tó ti wà ń lẹ̀ kọ́ wá máa lọ kẹ́ ìbọ̀lẹ́nu fún kífì rẹ̀. Àbí ìyàwó kọ́ lọ náà fẹ́ kífì ọkọ̀ kódà ìyàwó àti ọ̀pọ̀lọpọ̀ obìnrin lójú àtẹ̀ tó máa sákùn ni. Àbọ́ máa mi tí bàbá rẹ̀ kú sí, a nígbà sílẹ̀ bá mọ́nà máa tó wọ́n ti òkú mọ́ yàrá kan àwọn àfikọ́kọ́rọ́ ti Allahu akbar tajifatun. Ààfin òun yẹ fún kọrùn-ún. Fáàrí àwọn tàà ti fáàrí láyé rí o, tán bá sọ̀rọ̀ ọlọ́run tàà takúta ṣáàlá ṣàmà máa ṣẹ̀ náà. Ìbátẹ́n ààrẹ òhò yẹ fọ́kọrú. Tọ́níká kúrò níbi rìbá tàà dáhùn, tọ́níká kúrò níbi ṣìnà tọ́pọ̀lọpọ̀ jáwọ́, tọ́níká kúrò níbi ọtí mọ́mọ́ tí yẹn ṣáà yàrí fún ajá máa mú kí náà ni. Ìbátẹ́n ààrẹ òhò yẹ fọ́kọrú. Wọ́n lè rí parọ́ mọ́ ní wà pákú yẹ fọ́kọrú. Wọ́n fún ẹ. Àjíbájẹ́ ní ààrírò hóyá fún ọ̀rọ̀. Ọmọ ìwé ti jára bí máa kó yé wo ṣẹ́ fáwọn èèyàn mọ́. Ó ní gbogbo i ìjì jára bí náà lè ọ̀rọ̀. lè sánú ẹ̀nà ìkọlàkọ̀ náà rò nínú tó bá ti báyìí معبدين وضرب لنا مثلا ونسي خلقه Ó wá gbàgbé ìtẹ́jà tọ́lọ̀wọ̀n bá dá òun, ẹwà gbọ́n tó ń fún àti ìjọ. Ọlọ́mọ yìí yóò ṣe yí lè sọ wá lọ bá orígbàná jẹ ọlọ́run ó wá mú egungun dání ó wá ń sọ fún ànábì sọ̀rọ̀sọ̀rọ̀ pé mọ́ yíyọ̀ yìí àìzọ́ ọmọ egungun tó amú dání tó ti kẹ fún yìí sáàdì tí ó ti tó ti kẹ fún. Allah. Ìgbèrí wọ́n lọ ń fi egungun hàn náàbì. Ọlọ́mọ yóò fi ilé ìzọ ma wà ní ara mi. Ó wá ń bèèrè lọ́wọ́ náàbì pé, ó ná ọlọ́run ni. Ṣé o mọ̀ pé máa ṣe máa rí ìrètà bá kú tán? Máa yóò fi ilẹ̀ bọ́. Ìkẹ́ ẹ̀ lọ gbé kẹ́rẹ́tì nísìn, àwọn oríṣiríṣi tó kún láàbù yẹn alẹ́mọ̀kúrò èèyàn pupa kárí èèyàn látòkè dé ìpínlẹ̀ ẹsẹ̀ rẹ̀ àwọn tí wọ́n máa ń lọ sí medical line àwọn doctors àwọn nurses gbogbo ẹ̀rọ ọ̀nà máa fi hàn wọ́n ó wà nínú àwọn library wọ́n bẹ̀ kẹ́yàn wá lọ gbé ìjáde kó wá sọ pé èèyàn tó ti wá rí báyìí ìgbùngbẹ̀lá sọ́pọ̀ ọkùnrin ààrẹ náà mọ́lára rẹ̀ gbogbo rẹ̀ ti jẹ́ àrínẹ̀ta lọ gbẹ́ta mẹ́sìn kú ní ìsinítẹ́ tó wájọ́ pé máa ṣe wú báyìí lábá kan tààrí kan tẹ̀tẹ́ nìkan ti wà ń tàbí ogójì ọdún sẹ́yìn òun ti dé gbogbo ti kẹ́ fún kẹ́ẹ̀wá múrú egungun yìí wá bá mọ́ màdúgbò wọn kó mọ́ wá bèèrè lọ rẹ̀ yìí pé mọ́ yóò ṣe ilẹ̀ rìn zọ́ọ̀nà ìmọ́mọ̀ yẹn lọ́lọ́ máa ti pé ìdíwájẹ́ gbọ́dà jáwọn ìmọ́mọ̀ níbẹ̀ ni ó wá yọ egungun títà kíní tẹ́ ń wè ìmọ́mù ṣó ní padà wá jí tẹ́mì máa bọ́ sára rẹ̀ kí ẹ̀ láyà kú máa lọ bèèrè orílẹ̀ lọ́wà náà bí ọlọ́run ẹgbọ́n tọ́lọ̀ bá sọ fún pé Àìṣáhà. Nígbà tí ẹ̀ṣẹ̀ ṣe gangan. Àwọn àlàmárọ̀. Yóò fi ń pa abẹ́ mọ ẹran lé. Kò sí tàbẹ́ mọ iṣẹ́ ilé, tàbẹ́ mọ eh, omílé àtẹ̀jẹ̀. Ẹ̀ṣẹ́ àlà àwọ̀ àlàmàrà. Kò sí làákà ní egungun pàápàá ló le jù lára ẹ̀dá. Ẹ̀ṣẹ́ àlà àwọ̀ àlàmàrà. Egungun tí wá wà nílẹ̀ rẹ̀ dì kákan wá fún tó kù sí ni. Ọ̀họ́ bí kò lè ṣe é bí kò lè kọ́ lékè ní alẹ́. Ọlọ́run lè wọ́n dágbọ́dọ̀ láti fi gbogbo nǹkan. Àti Kẹ́yà máa rò wípé ìgbẹ́ǹdẹ́ ń dá àbí sí ìgbẹ́ǹdẹ́. ilé ọlọ́run bá ní àwọn tìbìrá máa bèèrè lọ́wọ́ ànábí ọlọ́run tàà ní ṣe. Àìbà kúnnà ìbà máa. A ní ṣe pàtàkì wá di egungun. Wàrùfàtà àdà ti kẹfún. Àyínà làmàbí rúdùnà kọlùkọ̀ ẹ̀jẹ̀ dídá. Sọ́lá ọmọ tó bá tó àdìrí ẹ̀dá ní ìlú tó ṣájú rọ̀ mìdá. Kúlùkù nù hìjà àtàn àwọn àdìdá. Ọlọ́ọ̀lá ni ẹ òkúta. Ọ̀hàdìdá. Àbíkà ẹ di gbogbo tó báwọn yẹn ẹ̀dá. Ọ̀fàlẹ́kọ́ mi máa yẹ kí búrú fi sódò rí kún. Allahu akbar. Aw khaliqan mimma yakburu fi sudurikum. Ẹni tẹ́ ń tẹ́ àwọn ìyá àtàn bàbá yín náà lérè. Ẹni tẹ́ lọ pé wọn sínú yìnyín. Tẹ́ni ní ti fẹ́ sí dáadì. Ẹjọ́ tí wọ́n fi mi lókínà tí kò wá mẹ́sì ya rẹ̀ kò mẹ́sì bàbá rẹ̀ ọwà lọ́gbẹ̀ tí jẹ́kọ́ wá wọ́n wá àti kẹfọ́kù kúrò ìjárọ̀tàn àwọn àìyíká ọwà mọ́rí gírí owó lórí rẹ̀ Ọlọ́run gbogbo tó wá wọn ẹgbẹ́ ẹ̀dà lára wọn. Àwọ̀kọ́ ní kọ́ mímọ̀ yẹ ti búrú fi sùtúrì kún. Àríkà di ẹ̀dà tó wá wọn ẹgbó ṣe ń gbé ilẹ̀ ní ti gbèrà gá wọ̀ ìwé jẹ́. Bàtà bàtà bàtà ẹ̀kú ìlú nàmà yóò ìdùnnà. Àwọn náà mọ̀ pẹ́ sí máa sọ pé ta fẹ́ dá wa padà sáyé tó fẹ́ dẹ̀ mí padà Muhammadu sọ fún wọn. Ẹlẹ̀ Ayé aládé ọlákọ̀kọ̀mù àwọn àbọ̀rọ̀, ẹni báyé kí ní náà ló kọ́ dẹ̀ mi padà sí lára. Fásà yóò dédé dúnà ilé ìkẹrù ìsàhún wáyà kúnnù náà mẹ́ta hùn. Ọlọ́run ni tán dúnà ilé ìkẹrù ìsàhún. Wọ́n sì ń mẹ́ta hùn. Àwọn

Dàmírù yàúdú ìlà àlìbàtì. A wá bèèrè lọ́wọ́ rẹ̀ pé mátàrù. Wọ́yẹ̀kúlù na mátàrù. A ń bẹ̀rẹ̀ wọ́n bọ̀ wá bèèrè pé ń pa ọ̀gá níjọ́ gbé ń bèèrè. Wọ́n lé àṣà ayẹ̀kùn nàkọ̀ ìbá. Ọlọ́run sọ fún ọ pé kò lè pa máa. Àṣà ayẹ̀kùn nàkọ̀ Ìjọ́sọ́lọ̀ ọba ní kààbà ní kan bẹ̀rẹ̀ sí. Ìyàwó máa yẹ ẹ̀dẹ̀ ọkùnrin. Afúrúkọ kó wá náà máa gbogbo wá ń jáná. Ìyàwó máa yẹ ẹ̀dẹ̀ ọkùnrin. Ẹni ọmọ agbọ́ bí wọ́n bá ń pè òkú létí sáré oníyàn ò tẹ̀rí o. Ìyàwó máa yẹ ẹ̀dẹ̀ ọkùnrin. Sọmọ Ọjọ́kòrí máa kọ̀rọ̀ ní ti nínú wọ́rú pé léyìí ìpè táwọn alàyé ń bòkú sọ̀rọ̀ ìpè tí ò wọlé lọ́dọ̀

ẹni tó ti ten thousand years nínú ilẹ̀ àjàdé àlọ́lójú rẹ̀ Allahu akíwà kọlọ̀njọ́ ṣàánú wa alórí ilé tí yàn jílá ilé kí yàn rẹ́sùn láàmù ṣe tí yàn bá rí pé wàláhí òfò lẹ́ni náà ṣe ọlọ́run jọ májà ṣòfò májà ròfò májà gúnlẹ̀ tó gbé tó òfò ọ̀rọ̀ ọlọ́run jọ májà ojojúrú ìgbádùn sáyé àti tinú sáyà tàbí àmọ̀ àti ta ọlọ́run ṣe rọrùn fún wa. yẹ ayuha náà. Yáyọ̀ náà. Ọ̀rọ̀ mi kò ẹ̀yìn lé nìyàn. Ìkùntùn bí ọ̀ìdì mìíràn bá. Wọ́n pẹ̀yìn tí méjì kọ̀ọ̀kan káàdì ìgbé ìjà ló kò sí. Àwọn akọ́ bá ń bá wí bí. Àwọn àwọn ti méjì kọ́ máa gbé wa dìde ni. Torí ẹ̀ ló fi darí rẹ̀ sí náà tí ò darí rẹ̀ sálẹ̀ bí ná wa ń ṣe àgbẹ́ká sọ, kẹ́ẹ̀ bá lè máa ní ń tẹ́ nígbà tí wọ́n bá ti ń báyín ṣe fanfà ẹ̀bà wá rán wa létí pé ní suratul hajj ọlọ́wọ́ bá ti ní àrú ìgbìyàn pé Ọlọ́run tẹ bá ń dá òtù ìgbéǹde. Wọ́n iná kọ̀lọ̀kọ̀lá kó mìíràn فإنا خلقناكم من تراب تراب أولانا بينا رأينا سنة ولا تعالى سنو يكو فإنا خلقناكم من تراب ابن صلاة سنتين دين لا يلو دين دين كما في قشتهم أغبية تتسوى لارا جدلتهم تدوى Arábìngbà ní sọ́lọ́lọ́ àlùfàà, anágbà ní ìgbọ́bà tààlà wá fi ẹsẹ̀ gangan máa rìn láti ní bọ́bá tálẹ̀ báyìí a máa fi ẹsẹ̀ rẹ̀ gangan rìn lórí yẹ̀pẹ̀ láti fi máa àníkítà àti wá máa rí wá ti tẹ̀lé o. Wa fiha nu'idukum. Ṣọ́nà Orí pẹ́lú òbí. ó ṣe ń gbọ́ ọ̀rọ̀ ó mọ̀ iye púpọ̀ wọ́n ní tó a ní gbogbo ẹ̀ náà ní kankan náà ní gbogbo rẹ̀ padà ń forí sọ aláàrẹ́bí náà ṣe sẹ̀lẹ́rí máa kọ́? Láti fi hàn ni pé kí ni ààrẹ nígbà gómi àgbàtà níbi tí wá ṣe dáwọn ọgbà kan tó wá ń ṣe dáre rárá ó bọ́ bàtálẹ̀ ó mọ̀ọ́mọ̀ fílẹ̀ wá fi ẹsẹ̀ nínú yẹ̀pẹ̀ ìgbà wá màrí ìgbà wá rí Allah ìgbà tó ṣe ń padà lọ rí mínú ha kọ́lá kí náà fún ọdún lọ́wọ́ àti dáwà rẹ̀. kọ́lá kọ́lá kan. wọ́n fi ha ní àìdó pa. wọ́n fi ha ní ìjọ kan. ọlọ́wọ́ níbẹ̀ náà la máa tún dẹ́yìn èyàn tó kú sójú òfurufú ilẹ̀ náà ló ṣe ń bọ̀. Allahu Akbar. Tọ́lá tó rókè, àbúbá nílẹ̀ náà ló ṣe ń bọ̀. Má jẹ́ kì tọ́lá wọn fi sínú ilẹ̀ tí kókó fàndá kókó wà bá fi sí òkè lọ́rùn ní kókó fàndó bá dúró lókè sókè padà. Allahu Akbar torí bẹ́ẹ̀ náà lọ́gbọ́n tó fàtó jẹ́ gbogbo ohun tó jáde láti inú ilẹ̀ inú ilẹ̀ náà ló bí ṣe ń padà lọ ogbó yóò kíyàn ló ń mọ́ ṣe láyé kódà kíyàn kú ni kódà kíyàn kú ikú ná kíyàn jò èéfí tó bá lọ tó bá bọ̀ tí gbogbo ọ̀kan jó tán inú ilẹ̀ náà lẹ́tí máa rí àbẹ́ ẹ̀rí tàbá dáná ni mo pè é fi tó lò kíyàn gbogbo tó bá wà nítòsí ẹ̀rí pé tó bá yá àmàwà dúọ̀pù sórí ẹ̀ inú lẹ́ni ọlọ́rin tẹ́yìn bá wá ń ṣe ìmẹ́jì pé àti gbé ǹdí tàbí òsí àwọn alájáínà tàbí ayẹ̀kọ̀ lẹ́yìn tàbí ayẹ́ láti náà yẹ̀kọ̀ tán kán lẹ́yìn àti wọ́n ajáyẹ́ látara àtọ̀ ní tọ́rọ̀bí tí bẹ́ẹ̀lì ni wọ́n rẹ̀ ní bàbá náà gbogbo àwọn ẹ̀dá inú ìyẹ̀pẹ̀ lọ́lọ́wọ́ bá rẹ̀ sílò ìdídá lẹ́yìn náà súnpọ̀ mẹ́rin mọ́tífà àwọn tó wá kò wá dáwọ látara àtọ̀ káwọn ọkùnrin àtàwọn àyàwó wá kàdé pọ̀ pẹ̀lú ara wa kó yóò wá dúó kó wá dọ́mọ́ yẹn ni pé ẹ̀dá tọ́lọ̀ ń dá látara àtọ̀ tó lẹ́ pé tìlẹ̀ rẹ̀ ní látara yẹ̀pẹ̀ tí ṣe bá ń lá rẹ̀ ọlọ́run bá ara wa létí lẹ́yìn ilé wa ń kọ́. Súnmọ́ mi ní àlàkọ̀tí mi ń fọ́nmọ́ mi mú bẹ̀rọ̀ tí mo kọ́ lápọ̀. Lẹ́yìn ìgbà tọ́lá wọn bá dá wa látara mi nọ́tìfà. Súnmọ́ mi ní àlàkọ̀. Lẹ́yìn náà lọ́lọ́ tó wá dá látara ẹ̀jẹ̀ kíkí. Àlàálàkọ̀ ó lẹ̀jẹ̀ kíkí. Eléyìí pẹ̀lú Hadith Abdullahi bin Abdullahi tó ń sọ ikú wa ìgbà náà bí sọ̀rọ̀ أحدكم يجمع خلقه يجمع خلقه خلق أحدكم في بطن أمه إن أحدكم يجمع خلقه في بطن أمه أربعين يوما أربعين يوما نطفة لابن مصير كان النبي صلى الله عليه وسلم Ọlọ́run ọba kó ìdẹ́ta wa jọ sínú ìyá wa. Ní ọjọ́ àkọ́kọ́ tí ìyá wa àti bàbá wa pàdé lọ́kọ láya ní oorun ọmọ, eléyìí tí wọ́n sùn sọ́lọ̀ wọn ní kó dóyún fèmí àti kàdúwà di èèyàn lónìí ọ̀nà tó ma yà fún ọ̀nà ọmọ ẹ̀kùnù alápátà ní fílàbà ní fílà àrùbáyìnà yà ọmọ lẹ́yìn àti wá padà wá di ẹ̀jẹ̀ kíkí lẹ́yìn ogójì ọjọ́ tàkọ́ ọmọ ẹ̀kùnù mú ti gbọ̀ọ̀tán ní fílàbà Àmábìsí ni lẹ́yìn náà, a tún wá di mọ́dọ̀kọ̀, a ẹ̀jẹ̀, a bá sí ẹran, mọ́dọ̀kọ̀, a bá sí ẹran ilé tàkọ́kọ́ lẹ́yìn ogójì ọjọ́ tàkọ́kọ́ ogójì ọjọ́ kéjì àtọ̀ ogójì ọjọ́ ẹlẹ́ẹ̀kejì ètí ṣe 80 days ẹ̀jẹ̀ kíkì ogójì ọjọ́ ẹlẹ́ẹ̀kẹta a tún ti change nínú oyún a ti wá di bá ti ẹ̀ràn ogójì ọjọ́ mẹ́ta yìí òun ni 120 days 120 days ìtàbájì báyìí by 30 a máa fún wa ní 4 àríbẹ̀ ẹ̀kọ́ ni ìyẹn ló ń túnmọ̀ sí kó oyún oṣù mẹ́rin kúmọ̀ tó bá wájú oyún oṣù mẹ́rin Àbúrú sallallahu alaihi wasallam mẹ́sí ọyọ́rẹ́ sálú ilé ìlmọ́lá. Ìgbàrá lọ́lọ́wọ́ pẹ̀lú wọn tí bèèrè jáde lórí rẹ̀ ta dáhùn tán ní ìsìn ká tó máa bọ̀ yìí kí ni mọ́lákùtọ́lọ́ ọ̀rọ̀ sóyún ọ̀nà alìmọ́lákùlùmọ́kàl bẹ̀rọ̀ mọ́lákùtọ́lọ́ wọn bá ní kó máa jú sóyún ọ̀nà ìgbẹ́ni bá ti lóyún tó bá ti bóṣù mẹ́rin àtẹ́mẹ́tì ti ẹ̀lẹ́lẹ́ yẹn ọ̀rọ̀ bá ṣe lè ronú láwọn èèyàn ká máa ronú bẹ̀ẹ̀ pàtọ́lọ̀ bá lóun fẹ́ ṣe bóun ṣe fẹ́ ṣe rèé

ìdájọ́ oríṣiríṣi ti wá rọ̀ ma tó bá jábọ́ lóṣù mẹ́rin yìí àfi ká kéèmù sí lára ká fòsò sí lára ká fún sí tẹ mùsùlùmí tóró ti di èèyàn àgbọ̀dọ̀ lọ jù nù àgbọ̀dọ̀ jù sákìtàn àgbọ̀dọ̀ lọ flọ́ọ̀ṣì rẹ̀ dání àgbọ̀dọ̀ jù sínáàpù káwà lọ jù nù sílé kan àgbọ̀dọ̀ lọ rí mọ́lẹ̀ sá gbọ́ ẹgbẹ́ tó kóyún oṣù mẹ́rin ó tó kó oṣù mẹ́rin láìlè rò pé ìdọ̀tí ṣì ní nínú kò wúlò torí pé ìdẹ́ta rẹ̀ ò tíì pé ṣùgbọ́n ti kó oṣù mẹ́rin kódà gbogbo àwọn àfẹ́ẹ̀sì ni wọ́n fi ní kò pé tíyàn bá tàbílẹ̀tì irú oyún báyìí ó ti pààyàn àwọn yẹn gbóná lónìí wọ́n ni wá ṣe oyún oṣù mẹ́rin àbò oyún oṣù márùn-ún wá ti ṣe fúrú àti kóra gírí àwọn dókítà kan wà tó jẹ́ ọ̀sísà kan nínú ìlú yìí nígbà kan tí ó kàn wá láti máa wáyẹ̀ pé ẹni tí wọ́n tíjọba ọ̀gbíṣẹ́ àwárú wọn jáde fún mo gbá àdúgbò omi tí dókítà ilọ̀ sísà sí iṣẹ́ tó ń mọ̀ ṣe jì tó ṣe jì sáyẹ̀ fún tó fi ń yọ owó òkúwa ọ̀yọ̀ oyún Àwọn kọ́dà kọ́pẹ́ ọ̀dọ̀ rẹ̀ báyìí tó bá ti rí, kọ́dà kó ti tàbí lọ tó bá ti tẹ̀ báyìí.

Ibi tí kì lẹ́yìn ti bẹ̀rẹ̀ rí. Iná kọ́lọ́kọ̀nà kún mi dúró bí fún mami nù tó bá ti fún mami náà lápọ̀. Àwọn Yorùbá náà ní ohun tí wọ́n máa ń fún olóyún lò tó bá fẹ́ kóyún wálẹ̀ lára obìnrin tó bá ti lò ó kọmọ yá já kúlùkùlù sínú ẹ̀. Àwọn ọkọ̀ burúkú ni ọ̀. Àwọn àgbò burúkú á já kúlùkùlù sínú ẹ̀ a máa wá ìyá jẹ́ ẹ̀jẹ̀ rìgìrìgìrì báyìí ajá ọmọ ẹ nígbà tí wọ́n dá sí ìsára kan Allahu akbar ọlọ́ọ̀bá ní wọ́n wá jẹ́yàn látara mìnà alákọ̀ látara bá sí ẹran sọ́mà ní mọ́tàbá tí mọ́kànlákọ̀ látara bá sí ẹran yìí Ọlọ́run a wá dá ẹlò ní àwọn ajẹ́kọ́ wa máa wá jẹ́ èèyàn. Ọ̀wọ́ ìrì mú kọ́ lápọ́tì lẹ́nu bá ìjìnà lákún. Ọwọ́ rẹ̀ dá ẹlò mí àwọn ìrì mú kọ́ lápọ́, ọwọ́ ní jẹ́ kó jẹ́ èèyàn tó pínlẹ̀ èèyàn. Lẹ́nu bá ìjìnà lákún. Ọwọ́ dá ẹlò pé oríkèríkè ara rẹ̀ á ń pé a wá sáyé lálàáfíà ara tẹ́ máa rí tí ọmọ ìyá àwọn ẹfà ìwò ká ẹ̀wẹ́ nú ẹ̀wẹ́ tí ẹ̀wọ́ rí ẹ̀ kankan òun á dẹ̀ jẹ́ lòmí ayé rí kọ́kọ́ lọ́kọ̀ ìdẹ́dà tẹ́lẹ̀ yẹn wọ̀n ní pé gbẹ́rin mọ́kọ́ ẹ̀yàn máa rò pé ìyà rẹ̀ pàdé àrìjọ ló ní àtàsírí o àbìlúrí o àwòyàn èèyàn lóró ha ẹnu aláboyìn náà mú ọwà náà yùn ẹwọ́n tó wá bí ọlọ́wọ́n ni ní Nínú bàìjínà lákan. Ọlá rẹ̀ fi hàn yín lábẹ́ fi àwọn ọmẹ́jì àwọn ọlọ́run bá fún. Nínú bàìjínà lákan. Àmọ́ ọmọ fi dìsẹ́bù bá ọlọ́run ṣe fún yín. Nínú bàìjínà lákan. Àwọn ẹwà kan bí wọn ní kò pẹ́ ìkọlọ́mbà wọn, sí. ni kò dì tó, kò sì kò díẹ̀, kò sì táwọn kò dì pé. a ní ọlọ́wọ́n bá sọ kó ti pé sáàdì ń sọ fún kóṣìkóṣì méjì ṣùgbọ́n ọlọ́wọ́n bá sọ pé àsìkò ọmọ ti tó ẹ̀ṣù rọmọdọ́nù lòun fẹ́ kọmọ yíye wáyé ohun fẹ́ tún tèbí rẹ̀ dìgbà míì mọ́ ṣùgbọ́n ti pé ìdẹ́dà mo wá sọ fọ́mọ̀ yára ẹgbẹ́ pátíkà ń tà ń kà fún yín wà sí lọ́lọ́run bá fi hàn yíyẹ o. lẹ́nu báyìí ẹlẹ́sìn mọ́ lọ́mọ oṣù mẹ́fà oṣù méje kọ́lẹ̀ òun náà oṣù méje a lè gbí lóṣù mẹ́fà òdíjẹ ọmọ ni wọ́n tẹ́ máa fi kọ̀mpíìtì rẹ̀ náà ní kó gun ọmú dáadáa oṣù méje ẹlẹ́fà yọ kúrò nínú ọgbọ̀n oṣù tẹ́tìmọ̀n ìdókù oníkẹ́ẹ̀ẹ́jẹ́ kan wọ́n yìí múyàn dáadáa ló bá fi kú sí wàhámùlùhó wá rẹ̀ wá dẹ́gbẹ̀ẹ́ ti ìkánà àwọn àyà wa nípa pẹ́yì ó ṣe wá sí hálùkọ̀ on Saturday ọlọ́run bá ní alásìkò ti tó ètò ṣe tó ọmọ bá dáyé ẹ̀rú wá ń báyẹ̀ ẹ̀rú gba bàbá tẹ̀sìtì sọ́mọ kọ́rẹ́jì pé á ah, àti sọ pé ó nọ́mà kò sí problem ṣùgbọ́n ìyá rẹ̀ wá ń já pé premature ni níbi kí ni premature lọ́dọ̀ ọlọ́run Ọlọ́ọ̀bá náà máa ma máa ń ṣe tẹ̀lé ní wọ́n tàbí. Kọ́dà wá máa wáyé wọ́n di oyún mọ́yàn nínú. Ẹnìkan ní àti di ni. Abẹ́ ẹ̀kan máa gbílẹ̀ yẹn náà. Ṣé ẹnìkan lágbára àti di oyún mọ́yàn nínú? Kásìkò ó tó láti wáyé ọmọ káwọn ní kan ti kò ní bí tí ọba bílójú rẹ̀ á bí lẹ́yìn rẹ̀ Ọlọ́run máa máa máa fẹ́lẹ̀ yìí ṣọlá. Nínú báyìí na lákún. Láti lè ṣàlàyé tí tó bí ọlọ́run bá fáwẹ̀ ẹ̀dá rẹ̀. Wọ̀nà ìrúfin àrùhà ni máa nà já òìlà àjálẹ̀ mọ́sánmá. Wọ́n dẹ̀ dìlé ẹlòmí sínú ọ̀yá rẹ̀, ìlà àjálẹ̀ mọ́sánmá. Ìgbà tó ọlọ́run bá tìfúlá. Òun máa mú ní jáde nínú ọ̀yá yín lọ́mọ òkú òǹlú lọ́mọ òkúkú. Mọ́mọ́ ní pẹ́bí lògbò àṣùdàkùn ká máa lè dàgbà láyé ká yá lè tójú bọ́. Fún màá ní tẹ̀bí lógo àṣẹ́dàkùn. Lẹ́ni ọlọ́run bá kọ́dà rí kó fẹ́ pẹ́ láyé ẹ̀mí rẹ̀ fẹ́ gùn. Fún màá ọ̀lẹ́ ní bá nínú yín báyìí nínú ẹni tá ń já sáyé. Wọ́n ní nǹkan máa ń yọjà wá bá. Ọ̀dà máa ní ó kú Wọ́n ní nǹkan máa yóò dá wà fá. a ní ọlọ́run ò ṣe bí gbogbo nǹkan tó bá ti ṣẹlẹ̀ tó jẹ́ àwọn nǹkan ọ̀pàní jẹ́ ọlọ́run kọ́ ló ń ṣe iṣẹ́ èṣù ní èṣù ní ìgbà nǹkan jẹ́ àwọn ọmọ kéékèèké tó kú èṣù ló ń pa wọ́n ooo tásílẹ̀ǹtì kan bá ṣẹlẹ̀ wọ́n ní èṣù èṣù èṣù kòkó ọkùn tó wá ṣẹlẹ̀ báyìí èṣù ni ọlọ́run náà lòun ṣe o ẹni yìí òun lòun jẹ́ kó yìí ẹni tí òun lòun jẹ́ kó yìí. wà lábọ́ ìlú nílẹ̀ fẹ́rẹ̀ wá jẹ́rẹ̀ ìrọ̀hó. ẹ̀fẹ́ nìkan tí ń ṣe rẹ̀ àtẹni tí ń ṣe ìdàkejì rẹ̀ ọlọ́run ló fi ń ṣọlá. wà lábọ́ ìlú nílẹ̀ fẹ́rẹ̀ wá jẹ́rẹ̀ ìrọ̀hó. àwọn ọmọ ọ̀sán fi ti ọba ṣe ju sọ́dọ̀ ọlọ́run. wà mí ní àjàdé lásìnà làhùn náà ṣòbó ṣàrọ̀. ìwà nínú ẹ̀kọ́ ni pé àní máa ṣàfihàn burúkọ́ lọ́dọ̀ ọlọ́run kọ́ bá lábú. wà ní ní àdàbí lásìlá làbọ̀n àṣọ́dọ̀ ìṣàrà. ló fà tó fi jẹ́ kódà ń táàkà kún ni pé èèyàn gbàgbé nǹkan ṣètò nígbà mi lágbèlè máa sọ. ah ọlọ́run jẹ́ kí n gbàgbé rárá. ṣùgbọ́n làwọn bá nímọ̀ nípa bó ṣe gbàgbé.

alẹ́rùkọ́ àwọn tàà ṣe lálàyé iye wa. wà ní nǹkan mẹ́ yúta wà fà. ọlọ́ọ̀bá ní bẹ ní ìrìn lẹ́ni tàà máa ní ó kúrè iná máa ní kẹ́mi rẹ̀ gùn kó tún dọjọ́ alẹ́. ìlà àrùbálẹ̀ lẹ́ọ̀mọ̀r. tún kẹ́láyé kó lo gbogbo àtìkù. àrùbálẹ̀ lẹ́ọ̀mọ̀r. káàmà tún dákàtà pípò ọmọdé Allahu Akbar a lo ọjọ́ ayé rẹ̀ tí di kùjẹ́ kùjẹ́ asídẹ̀ ìgbàfẹ́ rọra o ẹmọ̀ pẹ́ńpọ̀ tó wà ní kékeré à ń di lọ́wọ́ mú ní àmú sódá títì ni àtúnwánikẹ́mi rẹ̀ gùn ti di àtúnwá mú sọ́dá àtúnwá ń de kó wa kékeré à ń de tuntun ni kó máa yà jẹ́tara àtúnwá dàgbà ìsọ́nàbánikẹ́mi rẹ̀ gùn ìlà àrùdá lèlè ọmọrì àtúnwá báyìí ní gígùn ti pàtó ń dèjì fún lágbàá. wà wà máa ń nù nunajjizuhu fil khalqi afala ya'qilun. Ọlọ́ni ẹ̀dà bá ní kẹ́mi rẹ̀ gùn ọ́. Wọ́n mọ̀ náà mírìwò. Ẹ̀dà bá ní ọpẹ́ láyé. Nunajjizuhu fil khalqi. Ẹ̀dà bá ní odògbó láyé. Wọ́n mọ̀ náà mírìwò. Nunajjizuhu fil khalqi. Nunajjizuhu fil khalqi. Ọlọ́run bá ní ìdẹ́dà rẹ̀ náà tún wá dínkù. Gbogbo takéde kò ní lè ma. má. Nígbà tí sí òfin lọ́lọ́kọ̀. Gbogbo fògọ́ta kò ní tó fò má. Láti sí òfin Gbogbo mọ̀kadà ágùn ọmọ wọ́n tó wà. Ó mọ kẹ̀kẹ́ náà gùn. Ó gùn nínú kápẹ́ tẹ́lú tennis kò ní tó kàkánù rẹ̀ ṣe má. Gbogbo rẹ̀ náà rẹ̀ kété. Ó wá àdíkà kó ẹ̀wọ̀n tó tíńdà stéjì ni ilé èèyàn sún lẹ́yìn kí èèyàn tó lè rí tí a bá ti sún mọ́bí èèyàn lérí kí wọ́n bá tún tó stéjì ká tún ní pàbí kó tún fẹ́ẹ̀ ní ojú báyìí orí ẹgbọ́ ọ̀pọ̀lọpọ̀ kan láwọn afẹ́mùsùn àti ń sọ bẹ́ẹ̀. A máa yí ọ̀pọ̀lọpọ̀ kan láwọn máa rán létí kí ni ní kó sọ mo ní kó lọ ra kí tàbí mínírà wá kó dẹ̀ fi tọ́mtọ́ wá lọ wá lọ rẹ̀ pàpà ọmọ kékeré ó ti gbàgbé tó mọ̀ oúnjẹ lòun lọ rà wá bẹ́yà bá dàgbà náà nínà kí sí òfin ọ̀pọ̀lọpọ̀ nǹkan náà dínkù lára rẹ̀ tó fi Bàbá ló mú owó gbé lábẹ́ pílò tó sọ pé pẹ́lẹ̀ bá ń jẹ láti mẹ́bí o máa fi ṣe ìpìlẹ̀ yẹ o. Wọ́n wá pè mí pé ẹ̀kùnlé yẹn ìyàgbàdà ti fẹ́ wọ́ mi lógiri lọ. Bàbá fúnra rẹ̀ ló mú 5,000 naira lábẹ́ pílò ló mú fún ọmọ rẹ̀ àbígbẹ̀yìn. Nígbà tó tún dé alẹ́ bàbá ló tún bèèrè pé owó tí mo kó sí ìdá ó ti gbàgbé. wà mẹ́nu àmì ìhònà náà fi sí òfin lọ́fà kí a fàlà àti lóòrè. ẹni sọ́nà ọ̀nà ìdí iṣẹ́ lọ́wọ́ ni a bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ síra jẹ̀ láti kílẹ̀ tẹ̀ máa rò gan-an ẹ̀rọ ti dàgbàjá ẹni tẹ́ náà bá wákún tí wọ́n náà wátẹ́kọ̀ wá mọ́ tán pè lágbà àríká mánéjà arúgbà wá tàbá ní wọn lọ́wọ́ ẹni tí ò ní ó ń bá lọ́kàn jẹ́ pé ká ní mọ́ lárúgbò ní jẹ́ tí mo tọ́ra pàǹgó lélé tààrù kiri wọ́n á rántí àwọn òbí àwọn símá àwọn tààlẹ̀ bí kíṣẹ́ tí wọ́n tún dùn jù báyìí lọ hàn sí wọ́n wá ní wọn láì wọ́n wá lálàjì díẹ̀ wọ́n wo bí tí wọ́n sùn wo bí tí ìyá tiẹ̀ ń sùn wo bí tí wọ́n sùn wo bí tí bàbá tiẹ̀ ń sùn wo bí wọ́n jẹ wo tí bàbá tiẹ̀ ń jẹ. owó tó wà lọ́wọ́ rẹ̀ owó tó wà lọ́wọ́ rẹ̀ tó kó rọra ti tó là síbẹ̀ tán pàdé máa fi tán lọ́kàn tán fán ara wa ní wọn ìwọ jáde nù yàrá ó ní jáde nù yàrá kí wọ́n tó wọ tẹ́lẹ̀ màmá tí a máa wá rìn ìrìn ẹsẹ̀ yìí mẹ́jọ kọ́ lọ sí àgbẹ̀ nínú ṣáláńgá wọ́n ṣe ń bẹ̀rẹ̀ báyìí náà ní ṣíṣí ti kó sí wọn nídìí Ọ̀rọ̀ ẹ̀gbẹ́ta àti ìdí wá jì nira. Bírí bírú ni wà lédè ilé. Ìtọ́ bí ń lò rẹ̀ jùlẹ̀ ní àdá síyàn jù láìdè. Bírú ni wà lédè ilé. Torí ẹ̀ òbó pa àwọn àfáà tí wọ́n gbà àwọn bà lọ́wọ́ àwọn. Tànà lùbì ìsàájà tàwa rọ̀kọ̀ á. Ìkàlà àwọn àfáà tí wọ́n já àwọn lọ́wọ́ àwọn òbí wọn. Ẹni òǹkò làwọn pápọ̀ tí wọ́n já àwọn ọlọ́mọ lọ́wọ́ àwọn òbí wọn. Àbárúrò lè bí ìrìn ṣe. Ìrọ̀lì wà lè dé ní. A ní kọ́mọ tí ó máa tọ́jú àpá rẹ̀. Ìrọ̀lì wà lè dé ní. A ní kíjọ ọmọ tọ́lọ ń bá tẹ́ máa ṣe dára sí mọ́mọ́ rẹ̀. Ìmọ̀ tọ́lọ ń bá kẹ́kọ́ náà ṣe dára síjọ mọ́. Ìrọ̀lì wà lè dé ní. Ìwé ẹ̀ta ń sọ ní pé bíi tíká ti tó látòkè. Má tọ́jú àpá rẹ̀ kó àwọn àfìjàjì yá ìrọ̀jú bàbá rẹ̀. Àbá rọ̀lì mi rìn bí rọ̀lì wà lè dé ní. Ìrọ̀lì wà lè ẹ̀kẹ́ fún wọn ni pé jẹ́ ń tọ́jú wọn kó tó di básùkò wọn tó

kò tó máṣọ kò tó fẹ́gbẹ́ torí pé rúkà níjẹ́ ni òun wá kúrò ní wọ́n wá máṣọ wá fẹ́gbẹ́ wá dáná ó wá sòkú ya rẹ̀ dúró jùmú Àbárù ìbẹ̀rù. Àbárù ìbẹ̀rù ìgbèrò lè wá lè jẹ́ ní tàná lóbi gbẹ̀rọ dátàwà rọ̀kọ̀ á. Olórí dáadáa tí a máa ṣe láyé náà ní tí a bá fi ti padà tó ṣe kẹ́ ìyá rẹ̀. Lẹ́yìn ọba ìtú lówó lọ́wọ́ àti máa náwó fún wọn. Gbèrò lè wá lè dé. Ẹ bẹ̀rẹ̀ láti lè máa bá wọn kọ́ṣọ́. Gbèrò Gbèrò lè wá lè dé ilé. Ẹ náà bẹ̀rẹ̀ láti ibì kan ẹra tún ṣe jùlọ fún wọn ẹwọ́ ìgbónú yẹ kárúgbó lò ẹ̀ṣà ń sọ̀sìdáàbù fóònù yẹn irú tún ṣe tó ló yẹ kárúgbó torí pé ẹnu wọn ti bẹ̀rẹ̀ sí máa rùn bá kàn tó bá ti dàgbà ṣùgbọ́n tún ṣe sì kan wọ̀ ló yẹ kí wọ́n máa fi fọ eyín ẹ̀rà lọ fún wọn. aṣọ tí màmá lè tí Ìyẹn pàápàá pẹ̀lú ààrẹ tó ń ṣe wọ́n gbogbo gbà. Ẹ̀yìn náà lọ ẹlọ́tọ́jú wọn ẹlọ́tún bẹ̀ sí fún wọn. Àbàrú ibi rí bí rú lè wá lédè ní. Ètò lóore jù nínú dáadáa tí yàn ṣe láì ní tí yàn ṣe sáwọn òbí rẹ̀ o. Tàná lùbí yìí sàádà tàwa rọ̀kọ́ á. Ọ̀fọ́ àti tó bá fi lè ṣe lè wá tara bẹ́ẹ̀ rí oríire ayé àti tọ̀run. Ṣé tọ́kọ wá ní mọ́mẹ́ ìṣàdọ̀? Tàná lùbí yìí sàádà tàwa rọ̀kọ́ á.

ọlọ́run lè lò wọ́n ní sábàbí fún yára jù bàbá rẹ̀ tí wọ́n fi ní kú sínú ẹbọ náà fi ní kú sínú ìgbà tí jésù lọ́lọ́ ó lè jẹ́ ọlọ́lọ́ máa lò Tànàlú dìdì sáàdátà wà rọ̀fọ́ àà. Jọ́pọ̀ yọ́ àìkàbílé ìsinmi lónìí. Wà يعلم من بعد الذي شيئا Ọlọ́run bá ní ń bẹ nínú yẹn ní sá máa tẹ́ padà sí ìpìlẹ̀, àwọn padà sí fún ọmọdé. Líkè láàyà alámàmì bá dé lè ṣe à. Líkè láàyà alámàmì bá dé lè ṣe à. Kó bá máa padà máa kankan mọ́ lẹ́yìn tó ti mọ̀ tẹ́lẹ̀, àwọn ẹni tí ò wá tí àkan màmá. Ọmọ rẹ̀ á wá wọlé dàbí falú wọlé. Àmà ni tábìlì láì nìyẹn, wọ́n mi à èmi ni mo wọlé obìnrin ló wọlé ẹ̀lẹ́ ẹ̀lẹ́ màmá ti gbàgbé pé kò ìlọ́lé ọkọ ó tún bèèrè pé ọkọ ẹ ń kọ́ mọ́mí ní èdè ìlọ́kọ̀ ìbínú ẹ̀jẹ̀ jáde bá wà ní sí Allahu Akbar. Lìkẹ́ ọmọ ọmọ ah, la ilaha illallah. Àwọn ọmọ àlè ní ìwà ọmọ gànfin, ọmọ bú, àwọn ọmọ tó máa wá ń jíyà wò lẹ́ẹ̀mẹ́sán ẹ̀lẹ́wà pé ìyá yóò sì àwọn tó máa lọ́n tí bàbá wù lẹ́ẹ̀mẹ́ ẹ̀sán ẹ̀mẹ́ wà tí bàbá yóò sí lọ ní tí bàbá ìpalẹ̀ wọ́n tàbí bàbá gan ní fẹ́ jù wà àwọn ọmọ tí ń dẹ́sẹ̀ tàn kí ló ṣe wọ́n gan náà ẹ̀ẹ́rọ ma lè máa ṣe 1,002 wọ́n wá ta ní 5,000 naira àwọn ahàkì 600 naira àwọn máa lè dídé ìlà àyà lámàmí ìbádé àà kẹ́ ènìyàn arúgbó ìgbà máa tán láti nǹkan àmì ìmá nínú tó ti mọ̀. Wọ́n sọ̀rọ̀ láàrin bọ̀ ha nígbà tán fàíbà àǹzàlínà alẹ́ ìhàlẹ̀ máa. Ẹ̀ṣẹ́ àárín ilẹ̀ àwọn ọ̀rọ̀ ó ti pàtó ó sì dá sálẹ̀. Hamida. Fàíza àná. Ẹ̀sẹ̀lẹ̀ náà lè kalẹ̀ máa èyí tá a sá ti wọ́n bá tí wọ́n àwọn tátà tí Akbar. Fàíza àná lè kalẹ̀ máa. Alukùránì dùn kan. Ṣáà lè ṣe Alukùránì wí Pọ́ọ̀lù ẹgbẹ́ ń dìbò.

الله وإذا أنزلنا وإذا أنزلنا عليها الماء اهتزت اهتزت ìnà tó ti gbòkú tó ti ta sálẹ̀ ìnà tó ti di ẹ̀gbẹ́ àzánà lè hàlmá ọlọ́run tọrọ ọ̀rọ̀ ògùn sínú ilẹ̀ ilẹ̀ yẹn wá jí padà á sọ́ra jí padà á ti gbẹ̀kú kò jẹ́ padà á wá bẹ̀rẹ̀ àwọn bàtà tí kò lè sọ òjì ń bàyìí ní a ní záújà ṣe ní ilẹ̀ pẹ̀lú ọkọ́ tí ń jáde orúgbọ́tọ̀ pẹ̀lú záújì tó wà ní àwọn oríṣiríṣi irúgbìn ní kú Ọ̀rọ̀ ọlọ́run bẹ̀ ní kíbẹ̀ yẹn jí padà sáàdẹ̀ tẹ́ẹ̀dẹ̀ tó ìtàkùdásùkò òjò

ìtagbọ́lẹ̀ náà lọ́mọ́ sí ní balẹ̀jọ aburúkú àtàgbọ̀ láti ní balẹ̀jọ aburúkú àtàgbọ̀ àtàwà tí ọlọ́jọ́ jájọ sórí rẹ̀ yìí kalẹ̀ bá ń kalẹ̀ oríire ní kò sí fún wa máṣẹ̀lẹ̀ oríire ó ti kéré ìgbà kan ọlọ́nkà ń bẹ̀ ò ọ̀pọ̀ ẹni wa tí wọ́n dẹ̀ Ìsáàmù tí ṣe sùn ọlọ́run lórí ilẹ̀ yìí, a ń tọ́ ọlọ́run jọba ṣàbá àfijẹ́ wọn. Máa jẹ́ kí àwa náà kúkú kìfèrè. Àwọn èèyàn tàbí tó wà sí pé ṣùgbọ́n wọn lọ́wọ́ kò sí tí wọn lọ́wọ́ bá ọ lè yé padà bọ́ wa yé ẹ̀mí wọn padà tí wọ́n lè gba òdodo. اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودبر أعداءك أعداء الدين وانصر إخواننا المسلمين في كل مكان وصل اللهم وسلم وبارك على محمد وعلى آله وأصحابه وسلم وتسليما كثيرا الحمد لله وحمدك أشهد الله لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته